so gẹ́gẹ́ bí a ti ṣe sọ fún yín láti bí wákàtí mélòó kan sẹ́yìn wípé a ó láǹfààní láti mú abala kejì wá fún yín ẹ má gbàgbé wípé inú ọgbà ilé olóògbé MKO Abiola náà la wà ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó níbi tí a ti láǹfààní láti darapọ̀ pẹ̀lú àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan tó jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lélẹ̀ tí wọ́n péjọ sí inú ọgbà ilé náà láti ṣe àyájọ́ ọjọ́ kejìlá oṣù kẹfà táwọn ṣe june twelve ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ bí ààrẹ muhammadu buhari lẹ́nujọ́ mẹ́ta bó ṣe kéde wípé june twelve náà ni a ó máa ṣe àyájọ́ ọjọ́ ìṣe òṣùjọba àwarawa ikán lára àwọn tó péjú pésẹ̀ síbi ètò ọ̀hún náà ni ọ̀gbẹ́ni ọmọ yẹlé ṣòwòrẹ́ tí àwọn náà tí wọ́n jẹ́ ìkan lára àwọn ọ̀dọ́ nàìjíríà tí wọ́n ní èròǹgbà láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ káàsán ọ̀gbẹ́ni ṣòwòrẹ́. ẹ káàsán èèyàn wa nílé lóko lọ́nà ẹ ṣe. láìpẹ́ yìí ni ààrẹ muhammadu buhari ló buwọ́ lu àbá òfin tó ní í ṣe pẹ̀lú pé àwọn ọ̀dọ́ wípé wọn ò kéré jù láti dupò ààrẹ lélẹ̀ tá a mọ̀ sí not young to run lórílẹ̀‐èdè nàìjíríà kí ni èròǹgbà yín lórí àbá yìí. a ti sọ pé kí ààrẹ wa tó fọ́ lùwẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ó ti rí i pé àwọn ọ̀dọ́ wọn ti jáde síta wọn ti ń ṣe wọ́n ṣe máa gbàjọbọ lọ́wọ́ wọn so wọ́n kàn ṣàṣe wúrúwúrúwúrú kó bá lè jẹ́ pé kó má dàbí pé wọ́n ṣe nǹkan kan náà ló fà á àmọ́ àwa ti àwọ̀ ò sí lára àwọn tó ń dúró de ìjọba láti gbàjọba lọ́wọ́ wọn wọ́n ti ṣojú ìjọba ṣúkaṣùka a dẹ̀ ti gbèrò wípé àsìkò ti tó láti gbàjọba padà àwa wà nínú ẹgbẹ́ tó ń pè ní gbàpadà ọ̀dọ́ ní kí ó ṣe gbàpadà ọ̀dọ́ ní gbà padà lẹ́gbẹ́ tiwa àwa máa gba ìjọba padà fún ìlọsíwájú ìlú nàìjíríà fún ìlọsíwájú àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa fún ìlọsíwájú ìwòsàn fún ìlọsíwájú iléèwé ẹ̀kọ́ gíga àti tọmọ kékeré lágbà ni o fún ìlọsíwájú gbogbo nǹkan tó tọ́ sí àwọn èèyàn wa àwa ò dúró de ìjọba ti buhari láti fún wa ní àyè àti ẹ̀tọ́ láti ṣe ohun tó tọ́ sí àwa fúnra fún àwa ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí mọ́ ṣùgbọ́n ààrẹ Buhari sọ wípé kì í ṣe lọ́dún 2019 ni àwọn ọ̀dọ́ á bẹ̀rẹ̀ sí ní díje dupò ṣùgbọ́n yìí ni lérògbà láti díje dupò lọ́dún 2019. wọ́n máa gba ìjọba lọ́wọ́ bàbá Buhari àwọn tó fẹ́ gbàjọba náà ló wà lẹ́yìn wa nílẹ̀ àwọn ọ̀dọ́ bíi seventy million ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti sowọ́pọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn máa gba ìjọba yẹn padà lọ́wọ́. Yeah so tó bá máa di ìwòye ọdún tó ń bọ̀ bàbá Buhari á ti padà síbi tí wọ́n ti ń bọ̀ yes wọ́n á ti padà sílùú wọn ní Daura á ti yé wọn gbà yẹn pé kakinobi lẹ́dà wọ́n ṣe ń sọ ní <laughs> bí wọ́n ṣe ń sọ léde ní broken English ẹ a rí gbọ́ wípé ní ayé ìgbà ètò ìdìbò ọdún 1993 nígbà tẹ́yìn náà tẹ̀ sì jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga wípé wà lára àwọn tó dojú ogun kọ àwọn ìjọba ológun nígbà náà báwo ni ìrírí náà ṣe rí lọ́dún náà lọ́hùn. ojú ogun la wà nígbà yẹn o wọ́n rán alẹ́ wọn wọ́n lé wa léèwé wọ́n fìyà jẹ wa wọ́n nà wa wọ́n lù à ń kóńdó àti kùmọ̀ àmọ́ àwa náà àgbà fún wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́jọ́ òní la ṣe lè wá péjọpọ̀ síbí yìí ní ogún bíi ogún ọdún àti ọdún márùn-ún sẹ́yìn láti rí i pé àwa sọ fún wọn pé nǹkan láti ń sọ látẹ̀yìn o pé kò sí nǹkan tó ń lè ṣe sí i òótọ́ lóòótọ́ máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ àwa dẹ̀ ti sọ pé fúnjọba ta fẹ́ gbà lọ́dún tó ń bọ̀ onílò ní ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ àwa máa gba ìjọba yẹn nítorí a ti mọ bọ́n ṣe ń ṣe látẹ̀yìn àwa ta jìyà fún democracy ládúró síwájú yìí láti kékeré bí ọdún ọmọ ogún ọdún ni mo ti ń bá bọ̀ ní ọdún tó ń bọ̀ ó máa ti pé ọgbọ̀n ọdún tí a ti ń bá àwọn ológun jà tá a ti ń bá àwọn ọ̀jẹ̀lú jà àwọn ọ̀bàlú jẹ́ gbogbo wọn náà láti wọn jẹ́ gúdúgẹ́rà gbogbo wọn la bá jà títí dọjọ́ ní a dẹ̀ ti ṣe tán a ti sowọ́pọ̀ pé a máa lé wọn kúrò lórí àlééfà lọ́dún tó ń bọ̀ láti rí i pé a gba ìjọba fún ìlọsíwájú ìlú Nàìjíríà buhari ṣe kéde ọjọ́ kejìlá oṣù kẹfà yẹn june twelve gẹ́gẹ́ bí ọjọ́ tayà sọ́tọ̀ fètò ìṣèjọba àwarawa àwọn kan sọ wípé ọ̀rọ̀ òṣèlú ni pé bóyá ọgbọ́n àlùwàlá ológun ọgbọ́n àti kẹrin. kẹrin jẹ bẹ́ẹ̀ ni nǹkan tí buhari ṣe ní ọjọ́ yẹn ni làwọn yorùbá ń pè ní gbájúẹ̀ ó fẹ́ fi gbá àwọn ará south west lójú ni àmọ́ ó yẹ kó mọ̀ pé àwọn tó wà ní south west tí a mọ̀ sí yorùbá ẹ lè fi ọwọ́ ọlá gbá wọn lójú wọ́n ti kó tó mú bọ̀ lọ́tún wọ́n ti gbò sí yọ sí ẹ wọ́n kàn wọ́n kàn wọ́n waste time ara wọn ni ká kàn sọ bẹ́ẹ̀ nítorí àwọn tí ò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá káwọn náà lè mọ bá ṣe ọ̀rọ̀ tá à ń sọ agbárí náà fẹ́ lò fún wa àmọ́ agbárí òun ò lè ṣe é ṣe ìyẹn ni wọ́n ń pè ní kò lè work kò lè work. <laughs> ẹ ṣeun gan ni tẹ láǹfààní láti bá a sọ̀rọ̀ ẹ̀yin tẹ láǹfààní láti máa wò wá níbi gbogbo tẹ tí ń wò wá lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yẹ má gbàgbé wípé inú ọgbà ilé olóògbé MKO Abiola òun náà ni a ṣì wà níbi tí a ti ń ṣe àyájọ́ ọjọ́ ètò ìṣèjọba àrà warawara pẹ̀lú ìkéde tuntun lélẹ̀ tí ààrẹ Muhammadu Buhari tó fi síta ní àìpẹ́ yìí ẹni tí a ṣẹ̀ṣẹ̀ láǹfààní láti bá sọ̀rọ̀ tán náà ni ọ̀gbẹ́ni ọmọyẹlé ṣòwòrẹ́ tí òun náà jẹ́ ìkan lára àwọn tó ń dá tòló tó ń nàgà láti díje dupò ààrẹ ní ọdún 2019 gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ káàkiri wípé ó ṣeé ṣe kó jẹ́ ọ̀rọ̀ òṣèlú náà ni ètò ìṣèjọba ààrẹ Buhari ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe pẹ̀lú ìkéde lélẹ̀ tí wọ́n kéde lẹ́nu ìjọba ẹ̀ta ọ̀gbẹ́ni Ṣòwòrẹ́ òun náà sọ pé ẹ̀yà Yorùbá kì í ṣe ẹ̀yà tí ẹnikẹ́ni tí ó lè tàn jẹ́ wípé ìjọba jàgbà òun náà ni àwọn fẹ́ fi ṣe.